gbogbo ọpẹ́ tí ọlọ́run bá àdíkẹ́ ọlárí àtọrọ ìkẹ́ àti ọlá fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá náà kọlọ́run bá àdíkẹ́ ọlá kó bá mú bá àwọn ará ní òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àwọn sàbí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wasallam àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé òfin tí islam fi lọ́lẹ̀ òun ni kí a bọ̀wọ̀ fún ara ẹni ká sì ní àpọ́nlé ẹni òdíṣẹ́lá mọ́mọ́ sọ̀lọ̀sọ̀lọ̀ ó ní ìnàdìmá akún wa amwalakum wa a'radakum alaykum haramun ka hurmati yawmikum hadha fi shahrikum hadha fi baladikum hadha lọ́jọ́ náà lọ́hùn wọ́n lọ ṣe hajjin ṣe oṣù dhulhijjá òun ni ọjọ́ tó ríṣẹ́ lámọ́sàsílám tó ń sọ̀rọ̀ yìí ó wá ń sọ fáwọn èèyàn pé dájúdájú ẹ̀jẹ̀ yín yẹn ni pé ká tẹ̀jẹ̀yàn sílẹ̀ owó yín dúkìá yín yẹn ni pé ká mú dúkìá ẹni láìṣe pé yọnu sí wà àrọ́ọ̀dọ̀kùn ìjọmọlúàbí yín yìí pé a gbọ́dọ̀ fọwọ́ ba ìjọmọlúàbí ẹni ó jẹ́ èèwọ̀ láàrin yín bójọ́ ta wàyí ṣe jéèwọ̀ bóṣù ta wàyí bó ti jóṣù ọ̀wọ̀ bó ti jẹ́ pé ìlú ta wàyí ìlú maka ìlú ọ̀wọ̀ ni gẹ́ẹ̀bẹ̀ láwọn nǹkan tá kàkalẹ̀ yìí ló jẹ́ ọ̀wọ̀ àwọn afọ́fàyọ látàbára ilé ìgbé al'aslu fil àrọ́bù alhirma ìpìlẹ̀ ní pé a ní fọwọ́ bá ìjọmọlọ́ àbí ẹni àfikọ́ yẹ pé a ní dìí pàtàkì tó sún wá nípa fọwọ́ bá ìjọmọlọ́ àbí ẹni ló fi jẹ́ wípé tá a bá sọ wípé ẹ̀ ṣe zìnà nísìn a bèèrè lọ́wọ́ yìí pé kó lọ wá ẹlẹ́rìí mẹ́rin tí wọ́n rí wọn nígbà tí ṣìnà ẹ̀ṣẹ̀ torí pé fọwọ́ ba ìjọmọ lọ́àbí ẹni yìí ni ìntàwá sọ yìí kódà fẹ́ni tí ṣe mùsùlùmí ìjọmọ lọ́àbí ẹ̀ lórí ọmọ tí ìbá ṣẹni tó gbógu ti islam ìjọmọ lọ́àbí ẹ̀ náà á bọ̀wọ̀ ẹ̀ tó bá jẹ́ pé báyìí ni láàrin ara wa àtúnwá láwọn nǹkan tó ẹpa tó gbọdọ̀ bọ̀wọ̀ a bọ̀wọ̀ gbogbo èèyàn a tún wá bọ̀wọ̀ àwọn kan jà wọn kan lọ ọlọ́run òṣìṣẹ́ lámọ́sílẹ̀sílẹ̀m onílé ìsẹ̀mí ná mẹ́lẹ̀m yọ̀rọ̀hàm sọ̀gìrọ̀nà wọ̀yíwọ́ kẹbìrọ̀nà wọ̀fẹ̀rẹ̀wáyátín wọ̀yá àrífìlẹ̀ àlìmìnà hàkà ó ní kìí ṣara wa ẹni tí ó láàánú sì bọ̀wọ̀ fágbà wa agbá a jẹ́ pé ó lè jẹ́ni tó jù ní lọ níbi ọjọ́ orí àbí kó juni lọ níbi ìmọ̀ àbí kó ní experience juni lọ òṣìṣẹ́ lámọ̀sán bí kì í ṣara wẹ́n tí ò bá bọ̀wọ̀ fáwọn àgbà wa nínú àgbàwọ̀ ọ̀rọ̀ míì tó bá ojú míì wá ó ní ẹni tí ò mọ ẹ̀tọ́ àwọn tí wọ́n jólùmọ̀ tí wọ́n já àfáà tí ó mọ ẹ̀tọ́ wọn fún wọn gẹ́bẹ̀ náà ọlọ́run bá àlékiọlá láti fi rinlẹ̀ pé àwọn tí wọ́n jólùmọ̀ ẹ̀sìn ẹni ọ̀wọ̀ ni wọ́n láwùjọ mùsùlùmí ọlọ́run bá lékẹ́ ọlá ń béèrè ní béèrè tí ò mú dámú tí ò béèrè ìdáhùn rhetorical question tẹ́pà fẹ́ fìdí nǹkan ẹ̀ múlẹ̀ ni ọlọ́run bá lékẹ́ ọlá ń gbé kúl rẹ̀ mọ́mọ́ sọ fún wọn hal yestewi lẹ́dínà yàlẹ̀mún wà lẹ́dínà la yàlẹ̀mún ṣé wọ́n dọ́gba ni ẹni tó ní màtí tí ò tí ò ní wọ́n jólùmọ̀ tí àfáà láwùjọ àwọn ni wọ́n jogún àwọn ànábí ọlọ́run torí pé àwọn ànábí ọlọ́run ní gbogbo tí wọ́n bá fi ilẹ̀ ní dúkìá èyí jogún wọn ọmọ wọn ní jogún wọn ìyàwó wọn ní jogún wọn in tí wọ́n bá fi ilẹ̀ ní dúkìá gbogbo mùsùlùmí lónìí àwọn tí wọ́n wá jogún àwọn ànábí ọlọ́run àwọn tí wọ́n jogún mọ̀ tí wọ́n fi lélẹ̀ ríṣẹ́lá musasafi sọ ipa olùrẹ̀má wàhálà tàtàlà àmìyà ẹ̀rí àwọn àfáà àwọn ni wọ́n jogún àwọn ànábí ọlọ́run lábẹ́lá kíní lábẹ́lá mi ọlọ́run bá lékè ọlọ́wà ní fi nǹkan kan lọ́lẹ̀ lófin àfi káàrí ọ̀nà méjì táwọn èèyàn ó fi ṣègbọ́yé ọ̀nà àkọ́kọ́ alogolo ìkọjá àlà ìṣàṣejù níbi nǹkan yìí ọ̀nà ìkejì aljafa'u ìṣàṣe ètò níbi nǹkan yìí wàdínú láì bẹ́ẹ̀nàlọ́rì fíhí wàljáfì àǹkù ẹ̀sẹ̀ náà bá lékè lásì ní àárín gbogbo àárín ẹni tó ṣàṣejù àtẹ́ tó ṣe àṣe ètò ni bá tí wá fi nǹkan yìí lọ́lẹ̀ pọ́nà ọba àlékẹ́ láfẹ́ká bọ̀wọ̀ fáwọn tá a fojú sùn pẹ́nire ni wọ́n gẹ́ẹ́bẹ̀ náà ló yẹ ká kìlọ̀ pé èèyàn máa kọjá àlà kódà débi pé yóò kó ohun islam tí èèyàn bá fún àwọn àfa lọ́wọ́ tí ò tọ́ sí wọn ọlọ́run bá àdíkẹ́ ọlá nínú sọ́rọ̀tù nìsá 171 oníyà ahlẹ́kìtà látẹ̀hùlú fídì nìkan ya alal kitab apẹ̀yìn ta fún tíra àwọn wo ni al-yahud wa nasara àwọn yahudi àti àwọn àwọn nasara la taghlu fi dinikum ẹ má kọjá là níbi ọ̀rọ̀ ẹ̀sìn sawa'an fil mu'taqadat aw fil ibadat ẹ má kọjá là níbi ẹ̀sìn bóyá ń àdìsọ́kàn ni o àbí ń ìjọsìn bọ́lọ̀ ń bá àdìkí láti wá bá wọn wí ó bá wà náà wí torí pé ṣẹ́rùn mọ̀kọ́bílánà ṣẹ́rùn lánà ìdàkọ̀sọ́hù lọ́hù wà rọ̀súlùhù àléèdàmì rèrè nàkìrì in ta bá pa wọn ta fún tíra in ta bá pa wọn láṣẹ àṣẹ náà ló jẹ́ fún wa ló di wọn ọgbà tí ò bá ti tako ṣẹ̀rí àti tiwa kí wọn wá kọjá àlà níbi àwọn ẹni eré ó lè jẹ́ mi pé a yin ẹni yẹn àbí pa tàbùkù ẹ̀ àwọn nàṣọ́rọ́ ṣẹgbẹ́ inú àyà yìí níṣẹ́ ọlọ́ọ̀bà àdìgẹ́rin pé arul kitab àwọn táwọn pè ní arul kitab yìí ó kó christian sínú ó kó jew sínú àwọn jew yẹn ọ̀n sábà a lè má sábà rí wọn ní àwùjọ wa but àwọn kan wà tẹ́ pé bible yẹn old testament nìkan làwọn gbà òfin mose làwọn làwọn tẹ̀lé lẹ́yìn tọ́wọ́rá àwọn ìwé àwọn ànábì wọn àti àwọn ìwé òfin wọn gbogbo tó jẹ́ new testament láti matthew the revelation àwọn ògbà àwọn nasara láti lè fi mú example wá báwọn èèyàn ti kọjá àlà nípa isa ọmọ mariam arínú wọn tó sọdọmọ ọlọ́run arínú wọn tó sọdọ ọlọ́run gangan fúnra rẹ̀ so ìkọjá àlà nípa isa ọmọ mariam lélẹ́yìí azìráwọn yahudi táwọn náà kọjá àlà ṣùgbọ́n níbi ìbẹ̀ẹ̀bẹ̀nu àtẹ́lu isa ọmọ mariam so àwọn tá a sọ èyí tá ń gbé yahudi ni wọn àwọn wà ní israel àwọn gbà yí pé ọmọ àlè ní isa alayhisalaam so tẹ́bàrí tí quran bá ń bẹnu àtẹ́ láwọn yahudi tó sọ pé wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí lára ẹ̀ṣẹ̀ táwọn yahudi kó sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní israel sí táwọn bá ń lọ sí israel yẹn israel ò ń ṣe ìlú christian àwọn tó wà ń bẹ̀ they jews judaism ni wọ́n ń ṣe so àwọn máa ń bẹnu àtẹ́lu isa ni àwọn ò gbà pé isa paná ni wọn sì gbá kódà ń gbà mí a ń nínú wọn tó gbàgbá yé muhammad nabi ni pé tó ṣùgbọ́n àwọn muhammad sallallahu alayhi wa sallam fáwọn lárúbáwá nìkan ni kò káwọn yahudi so àwọn kọjá àlà nípa isa ọmọ mariam òrìṣẹ́ ńlá mọ́sán fi ń kìlọ̀ fún wa onílà tòtòrò ní kama atọ̀rọ̀tọ̀ nasara isa ọmọ mariam ẹ má yìn mí kọjá àlà o báwọn nasara bọ́ṣe yín isa ọmọ mariam kọjá àlà fa inni abdul èmi muhammad mi ò kọjá ìjẹrọ ọlọ́run bá ní kí ọlá fẹ̀kúlù abdullahi wa rasul ẹ ma sọ pẹ̀lú ọlọ́run àtòjíṣẹ́ ní mi ò kọjá ilé lára bí táàfi mọ̀zọ́ ìrùngúlò táàfi mọ̀ páwọn èèyàn kọjá àlà pàápàá jùlọ níbi àwọn tí wọ́n fojú pé ẹni rí lẹ́ni olùmọ̀lélẹ̀ àfà lẹ́ni níbi táàtì mọ̀ páwọn èèyàn kọjá àlà níbi pẹ́ bí i kí wọ́n yìn wọ́n láyín jù yẹni yaj'alunahum fawqa manzilatihim inda Allah a rí lára àwọn tí wọ́n lẹ́ra ọmọ Islam tó ń ròyìn àwọn ìmáàmù wọn tó ní pé fali a'immatina maqamun mahmud la yablughuhu malakun muqarrab wala nabiyyun mursal ó ní ẹ̀rá àwọn ìmáàmù wa wọ́n sáànú bí ọlọ́run àwọn ìmáàmù títí wa ipò tí wọ́n ní níwájú ọlọ́run bá lékiọlá màláìkà kan ò ní ànábí ọlọ́run kan sì ní gbélé ìkọjá là nísìn so eléyìí nísìnyí in tó sọ yìí tó bá di sọ́kàn okú ní islam torí pé kò sẹ́dẹ̀ ọlọ́run kan tó lè nípò tó ju àwọn ànábì lọ intanet sọ yín sẹ́ni kọ́tún tíra ni ara wọn amọ̀gbà wọn gbólóhùn tí àwọn kan wà tó ń pè ní agowath àwọn gold golden zaman àwọn outdad àwọn nùkọ̀bá àwọn nùjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a mọ̀ gbọ́ ní orúkọ tẹ bá ń bèè lọ́wọ́ àwọn tí wọ́n máa ń sọ àwọn orúkọ nígbà mi pé àwọn agowath yẹn kí ni iṣẹ́ wọn ẹlòmí àsọ pé àwọn ọlọ́ọ̀bá àlékiọlá kó ilé ayé lọ́wọ́ ọlọ́ọ̀bá àlékiọlá ò kó ilé ayé lẹ́nìkan lọ́wọ́ òun fúnra rẹ̀ ló ń ṣètò ilé ayé ẹ̀ ìdábìrò àmà òun ló ń ṣètò ilé ayé òun ló dá sánà ló dálẹ̀ kò wá dá kó lọ rẹ́sì síbi kan òun ètò ilé ayé wà lọ́wọ́ ẹ̀ tí èèyàn bá gbà yí pé ẹnìkan wà tọ́lọ́ọ̀bá àlékiọlá fún responsibility darí ilé ayé eléyìí ó tako ìmọ́lọ́ọ̀bá àlékiọlá lọ́kàn ṣoṣo lára ibi tí ẹ̀tí máa ń mọ́ wọn àfáà ìyìn wọn ìgbé wọn kọjá àlà ìṣàṣejù nípa wọn òun ni pé pé ń tọ́lọ́wọ́n bá àlékẹ́ láṣẹ lẹ́tọ̀ọ́ kí wọ́n ṣe é léwọ̀ fún ni kí wọ́n sì tẹ̀lé wọn àbí ń tọ́lọ́wọ́n bá àlékẹ́ láṣẹ ní èèwọ̀ kí wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún ni kí wọ́n sì tẹ̀lé wọn so a rí lára àfáà tó sọ pé tó ẹgbọ́ wọn ni pé kẹ má ṣe yahoo mọ́ ń tá ń pè ní yahoo kéèyàn fọgbọ́n gbọ owó lọ́wọ́ ẹni ẹlẹ́ni ni kódà kẹ́ni má jẹ mùsùlùmí káfà wá sọ pé kò sílẹ̀ fi ẹmọ sí lọ ẹmọ sí lọ mi sílẹ̀ kan fún yín lára ń tàn sọ lélẹ̀ àbí kí wọ́n sọ fáwọn èèyàn pé níbi tá bá ti ṣe láìláì lọ́la dáadáa tẹ́ ẹ dún ní mọ́ ẹ dé mẹ́ńsílà kan ẹ dépò kan tó yẹ pé gbogbo ń tàn pé níjọsìn kò ní jọ̀ràn yàn fún yín mọ́ fayashrabul khamru wayezni wayertẹ́bi wayertẹ́kib wàrùbánahùn arbaban mindunila àwọn yìí wọ́n sọ àwọn àfá àwọn àwọn àfá àtọ́lọ́wọ́n bá àdékẹ́ dárúkọ ní àyà yìí àwọn àfá àwọn yahudi àtàwọn nasara ni ó ní wọ́n sọ àwọn àfá àwọn wọ́n sọ wọ́n dọ́lọ́hun bọ́lọ́wọ́n bá àdékẹ́ ọlá ẹnìkan wọ́n wà gbàtà náà bí káyà yìí à ń pè ní hatim òun ṣe christianity gba islam ó pé yàrá máa na ó ní anábí wá fún lésì ó ní pé ṣé ń tọ́lọ́ ọba àdékẹ́ọlá ṣe lẹ́tọ̀ọ́ ṣé wọn kì í ṣe léwọ̀ ni oníbẹ̀ ni ṣé ń tọ́lọ́ ọba àdékẹ́ọlá ṣe léwọ̀ ṣé wọn kì í ṣe lẹ́tọ̀ọ́ ni oníbẹ̀ ni òṣìṣẹ́ lámọ́sọ̀sọ́ ni pé tílíkà ìbàdàtùkún ìyá ahùn ìyẹn gan là ń pè níjọsìn kò sí tọ́ ní kí ẹmọ́ fẹ́yàwó àwọn kan jẹ́ pé tó ìgbésí ayé àwọn àwọn òní fẹ́yàwó ló fi Eh, Abraham yàwó mẹ́ta lónìí ó fẹ́ Sarah ó fẹ́ Haga, ó tún fẹ́ kẹfura méjì làwọn ẹmọ sábà mọ̀ mẹ́ta lónìí so nínú àárí lákọọ́lẹ̀ pé kíyàn máa fẹ́ àwò ṣùgbọ́n àwọn sọ tó náà bà ní kí láṣẹ lẹ́tọ̀ yìí wọ́n sọ léwọ̀ wọ́n ṣe léwọ̀ lórí ara wọn bẹ́ẹ̀ náà lórí láwùjọ tẹ́nìkan bá fìlì pé òun nímọ̀ débi pé tọ́lọ́run bá àdíkẹ́ láṣẹ léwọ̀ òun lè ṣe lẹ́tọ̀ fáwọn èèyàn gbogbo ẹni tó bá tẹ̀lé wọn ó mú wọn lọ́lọ́run mọ́lọ́run bá àdíkẹ́ a máa wá débi tí yóò tẹ̀lé kó onú islam pátápátá tí ó kó tàà ní mọ̀ ní mùsùlùmí mọ́ ọlọ́run bá àríkà sọ ní sọ́rọ́tù nuh ó ní pẹ́ngbà tánàbí nuh alẹ́sọ́rọ́tù wasalam tó ń polówó fáwọn èèyàn pé ọlọ́run bá àríkà rán mi sí yìn ẹgbà ẹ̀ṣẹ̀ kìíní kan àwọn tí wọ́n já wọn ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونصرا àwọn tí wọ́n jáwọn abẹnu láwùjọ sọ pé ẹ má dáhùn náà lóhun ẹ má dáhùn bí náà ẹ má dáhùn lóhun ẹ má gbé àwọn òṣà yín ẹ má gbé wọn jù sílẹ̀ àwọn òṣà wá wọ́n dárúkọ àwọn wọ́n pé márùn àkọ́kọ́ wad suwa yahuth yahuk àti nasa a wá ṣàlàyé pé ṣe láwọn èèyàn tí wọ́n dárúkọ yìí èèyàn ni wọ́n èèyàn dáadáa sì ni wọ́n ni wọ́n jẹ́ láwùjọ àwọn èèyàn yìí tí wọ́n ṣe dáadáa láwùjọ yìí nígbà tí wọ́n padà papòdà tán ṣe ìtọ́nù wá bá wọn èèyàn tí wọ́n fi ilẹ̀ pé àwọn èèyàn yìí sáré wọn ẹ̀ ṣe gbé èrè wọn síbẹ̀ kẹ́ ẹ fi lè máa rántí wọn láàmú tí islam tó fi bẹnu àtẹ́lù kéèyàn gbẹ́ èrè lélẹ́yìí so àwọn tí wọ́n ti ṣe tán wọn bá ń gbàdán gòkè ẹja gbẹ́rẹ̀ wọn káàkó níbo àwọn eré yẹn ẹja gbẹ́ àwọn eré yìí ká máa lè fi mọ́ná tí àwọn wọ̀nyí bí wọ́n ti sin ọlọ́wọ́ bá àlékè ọlá bọ́ ti sin ọlọ́wọ́ bá àlékè ọlá tó wọ́n wá gbé àwọn eré yìí abdullahi bin abbas ó ní wàlám tó ibad ṣé nígbà tí wọ́n gbẹ́rùn àwọn eré yìí àwọn èèyàn ò bọ́ wọn lásìkò ìgbà náà hátà ìdá wọ́n ti wá gbàgbé àwọn tó padà wá lẹ́yìn wọ́n ti gbàgbé pé tó àwọn nǹkan ìdí tí wọ́n fi pẹ́lẹ́lẹ́ ìgbà iná bẹ̀rẹ̀ sí ní bọ àwọn èrè yìí ìyẹn ni pé ìyẹn máa nífẹ̀ẹ́ ni débi pé yóò padà di ẹbọ ìgbà táwọn ẹbí nú àwádé tó sọmọ pé ẹ má bọ àwọn kìíní yìí mọ àwọn ẹmọ sọmọ pé ara ọ ẹ má dá lóhun ẹ gbọdọ gbáwọn òòṣà yìí ẹ gbọdọ gbé wọn jù sílẹ ibo lélẹ ti bẹrẹ ìkọjá àlà ìnífẹ̀ẹ́ kọjá àlà fáwọn tá a fi ojú dáadáa òpẹ́ ni ọlọ́run nípa àdékẹ́lá ni wọ́n gbogbo tọ́lọ̀wọ́n bá àdíkẹ́ alábàlà kalẹ̀ gẹ́bà ìsọ síwájú èyàn gbọ́dọ̀ ṣàṣejù èyàn sì gbọ́dọ̀ ṣe àṣe ètò àwọn tó jẹ́ onímọ̀ láwùjọ lódodo á respect wọn á pọ́n wọn lé ṣùgbọ́n ìrespect wọn ìpọ́n wọn lé yìí ó ní gbèǹdéke gbogbo gbà tó bá ti fẹ́ lùgbà ọlọ́wọ́n bá lékiọlá ṣé ọlọ́wọ́n bá lékiọlá máṣe ọlọ́wọ́n bá lékiọlá á gbé respect yìí á gbèrú e sí ẹgbẹ́ kan ni kọ́lọ́wọ́n bá lékiọlá kó fún alágbọ̀ọ́yẹ́sì ọlátúndínlágbára بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد بن عبد الله صلوات ربنا والسلام عليه وبعد خطبة centers around the respect we give to those who we feel are holy people or scholars amongst us. The Sharia, that the rule given to Allah, given to Muhammad sallallahu alaihi wasallam by Allah explicitly says that we should respect the scholars among us. Or rather, to start from the beginning, we are supposed to respect each other. The Messenger of Allah stood in Mecca, I think on the day of Arafah, I think, and he told the people, Your blood, that is, your lives, your properties, and your honor are sacred amongst you. Then you have no right to take a person's life. You have no right to take a person's property. You have no right to dent a person's honor just as this city is sacred this month is sacred and this town Makkah is sacred this rule establishes that the, the, the default rule with us dealing with each other is that we respect each other's dignity even if the individual is a non-muslim inasmuch as he's not, the, he's not one of those people that is waging war on Muslims. If he's waging war on Muslims, he has no hurma. He has, we, have, we, we owe him no respect. So the rule is that we respect the dignity of people. Then even when you talk about respect of dignity, it's like a hierarchy. There are people that will give further respect than all others, amongst whom are those who are scholars, those who feel are pious people. The Messenger of Allah said, Laysa minna. He is not of us, one who shows no mercy to our young and does not respect our old. So it may be the person may be elderly, either in his knowledge or in his age. In a, in a version of this hadith, the Messenger of Allah added, وَلَا يَعْرِفُ لِعَالِمِنَا حَقَّهُ And he does not understand and uphold the right of scholars. However, Allah Himself praises those who have knowledge when He says, Yo, O Muhammad, tell them, ask them, are those who know and those who are ignorant, are they equal? It's a rhetorical question that does not need an immediate answer. Allah is only establishing that those who are knowledgeable are far, far above those who are not knowledgeable. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون Allah has been just said العلماء ورثة الأنبياء various scholars are the inheritors of prophets and so on and so forth. However, in as much as we respect those who are knowledgeable, those we feel are pious, there is always a limit. When Allah subhanahu commit, co commands something, shaitan has two ways of make, making people lose focus either by going to extreme or by falling short, by extremism or by laxity. Wadinullahi. And the religion of Allah is in between the extreme and the lax. So, because if one goes into extreme with people who we are supposed to respect, it becomes something else, something that may even take one out of Islam. Allah addresses the people of the book. So when so the people of the book, we mean two types of people Nasara, Christians, and Yahud, the, the Jews. Allah says, Ya al kitab, O people of the book, La taghlu fi dinikum. Do not go into extreme in your religion. It is extremism to turn Jesus Christ into a God. This was Allah is addressing. So when we say Ahlul Kitab, of course we are aware we live with Christians in our community. The other party we do not live with, we, we some of us may not be aware of, of are Jews. The Jews do not believe in the entirety of the Bible. They believe in uh, Genesis to I think uh, Isaiah also. Any other book, Matthew to Revelation, they don't believe in it. So the Christians going to extreme by saying that Jesus Christ is A, Son of God, B, adopted by God, C, God Himself. So Allah condemns it. Don't go into extreme in your religion. And the Jews go into extreme by saying that Jesus Christ is a bastard. Of course, this belief may be strange to us. So, but for Jews, I mean that's the majority of people who live in Israel. They do not be they don't believe that Jesus Christ is a prophet, one. They believe that he was a bastard too. And you find this written in some of their books. And Allah is condemning them. That is extremism for you to condemn Jesus Christ. Hence, The Messenger of Allah used to say, For you Muslims, La tutruni, do not overpraise me the way the Christians have overpraised Jesus, the Son of Man. Don't overpraise me. I am only a slave of Allah. Say that I am a slave and I am a messenger. Even though we are Muslims, with this one, we say Muslims who do this. There are Muslims who believe that the first thing Allah created is Muhammad. Alaihi This belief is, is wrong. The first thing Allah created was the pen awwalu ma khalaqahu Allahu wal qalam. First Allah created was a pen, and Allah told the pen, write. And the pen said, what should I write? And Allah said, write what's going to exist in the day of resurrection. And the first human being that Allah created is who? Adam alayhi salatu wasalam. So the Messenger of Allah used to warn us, do not overpraise me. I am only a slave of Allah subhanahu wa ta'ala. So you find people overpraising those they feel are pious people. So much so that they will give them the control of this world. they believe that these scholars or these holy people are in charge of the world. So you find some of them right down, and I gave this example. One of these people that you would classify as a scholar said, our imams فَلِأَئِمَّتِنَا مَقَامٌ مَحْمُودٌ our, our imams have such a lofty position this position لا يبلغه ملك مقرب ولا نبي مرسل no angel and no prophet has ever reached this station so this extremism is taking an ordinary man far above the prophets and even far above the angels so you hear terms like the Ghaus, Ghaus Zaman, the Aghwas, the Autad, and so on and so forth. And when you ask people, what do these people do? They will tell you that these are the people in charge of this world. This is a belief that is totally against Islam. Allah did not create the world and then give the administration of the world to some people. No, He created it and is the one administering it. So also, you find people going to extreme when such individuals tell them that what Allah made haram is halal, or what Allah made halal is haram. So you, they may tell some people that look, why do you want to drink alcohol or uh, why don't you drink alcohol say ah it's haram say no that is um, for you people you have not reached the station that we have reached so when we reach this station all this thing that is haram for you becomes halal for us and people will follow them even i have heard i have not seen i have heard it people say it reported speech i have not seen it there are some people who are students of this part this set of people when they get married the first night their wife is going to spend it with the sheikh so that the Shaykh will put baraka. May Allah not make us stupid. So we do not obey people when it entails a disobedience to our Creator. Allah, Allah Himself condemned this in the Quran when He was condemning people who took their priests and their monks as lords of the Allah subhanahu wa ta'ala. And somebody who was once a Christian was there when Prophet read this verse and said, But Muhammad, we don't need to worship them. And Allah said, But what Allah makes permissible, they make it impermissible like marriage. So in the Catholic Church, they tell that you should not marry. I mean, it's not even part of the Bible. So Abraham had three wives, as I mentioned in Yoruba version. So, and then you, you accept them. In the Catholic Church, when you commit a sin, you don't ask Allah to forgive you. You go to the Father and you do what is called confession. And in the confession box, you say, Father, please forgive me. Nobody has the right to forgive except Allah subhanahu wa ta'ala. وَقَابِلِ تَوْبِ It is only Allah that forgives, not any scholar, not any human being. So Allah is condemning people who take human beings as intercessors, intermediaries, people they have to appease before they obtain Allah's mercy. And he may even reach such a position that it becomes outright shirk. In Surah An-Nuh, find Allah subhanahu wa ta'ala telling us What people said when Nuh alayhi salam was saying that don't worship false gods, worship Allah. Some people said, وَقَالُوا The chiefs of the towns said, وَقَالُوا لَا تَذَرُنَّ آلِئَتَكُمْ Don't mind him. Do not leave your gods. لَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاءً وَلَا يَهُوثَ وَيَعُوكَ وَنَسْرًا Do not leave these gods. They mentioned five names. Abdullah Abbas explained that these names did not fall from the sky. They were actually pious people in the community people that people respected because of their piety and their uprightness. When these people died, the shaitan came to them and said, These people have died. You should not forget them because of their piety. Why don't you make statues to remember them? So they put statues where they buried these individuals. They, they erected statues there. It's one of the reasons why Islam frowns at having statues. And then when this when they did the statues, these idols were not worshipped. Lam Tobad, the people did not worship them. They only erected them to remember those individuals that were pious people. But of course, people would die. So these people who erected the idols died. Generations after them, people now began to worship them. They felt that well, since people are around them, there's no problem. Let us also worship them. And that is how kufru and shirk entered into the ummah of Noah. So when we overpraise people, when we over respect people, it also leads to further crisis. Allah subhanahu wa ta'ala has told us to respect those who are scholars, those who are pious people, but He has not told us to worship them. For anything any scholar wants to tell us, we should be bold enough to ask Is this in the Quran of Allah subhanahu wa ta'ala or the sunnah of the Prophet sallallahu alaihi wasallam. May Allah protect our deen and give us a firm understanding of the deen. Inna wali dhaika wal qadr ali. Allahumma la tadalana dhanban illa ghafart, wa la hamman illa farajt, wa la deena illa qadit, wa la hajatan min hawaij dunya wal akhirah illa qadita ya rahman rahimin. Rabbana atina hasana